àjọsọ. lájọrò. ohun tó ló bá dé. ó dókòkò pérépéré. ta ni ẹ. alága ètò stay. alága alága alága tó o bá sá lọ o dẹ̀ràn lẹ. who you be kí ló fẹ́ gangan. ṣíṣe agbófinró parí lẹ́rìn-ín. ọgbọ́n aya àti ògùn gbèrè lè yìí. má dán wò. You know what I'm capable of. Your husband said he got to my face ní kìí ṣe. Wo mi Dada. lórí fi ṣe wàá yóò lè mú mọ́ ọjà ọmọ ọmọ purọ́. Mo sick gan. You claim you're doing something. Ìlú dẹ̀ ń dàrú, gbogbo nǹkan dàrú, ilé ń jò lè jà. And you are there doing nothing. o fẹ́ kí aráàlú rí wa bí ẹni pé àsìkò ti wá kò tù wọ́n lára. drop your weapons or you lose your purse. ìgbín ẹ tẹnumọ́gi àfìgbà tó wù. nítorí nígbà míì tí a bá pàjánà kó ká ti wo ẹ̀ bọ́lẹ̀ ìpọ̀rí ìgalà onírin ni kò sáwọ́ gbó tiwotiwo. Hail Mary full of grace. Amen. Blessed be unto the Father. Amen. Unto the Son. Amen. Unto the Holy Spirit. Thank you. ń ṣe nǹkan tó pọ̀ ẹkùn àgbà bẹ́ẹ̀ ni. kí ló ṣe é tó pariwo. kí ló ṣe é tó pariwo bẹ́ẹ̀. lójú ẹ̀wọ̀n kí. wọ́n ti wọ ọ̀rọ̀ kí ló fẹ́ tí wọ́n parí ní kí ló dé wọn ò má rí ṣé mi kí kọ́ má rí ni kí ló dé. ṣé gbà tí màá fẹ́ wo eré ni. báwo ṣe rí. bó làbí elephant ṣe oúnjẹ nìkan ló mọ̀ ọ́ jẹ àti kókó wà ló lórí Instagram ó máa ṣòṣì ìsìn mo dàbí ẹni bá. dẹ̀ mọ́ máa pariwo tó bá ń bẹ̀ sọ̀rọ̀ ṣọ́ mi yẹ kò má má tún gbá ojú ẹ̀. kí ló máa ojú. business pẹ̀lú ní ọkọ̀ eh? salary yẹn ni mí nine to five ni mò ń ṣe mi ò lẹ́ni ọkọ tí wọ́n mọ̀ ń bá fàyè wọ́n tó wọ́n máa kidnap ọmọ mi ọmọ mi my only child. ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tí wọ́n yẹ ní misunderstanding pẹ̀lú ọ̀rẹ́ àbí family member. Officer, me, ò lọ́rẹ̀ẹ́ say me, kì í kọ́rẹ̀. Gbogbo family members ńlá wà in good terms. Uh, that's okay sir, that's okay. Um, madam, um, ejo, ẹ̀yin ni mo fẹ́ béèrè ìbéèrè yìí lọ́wọ́. Ṣé ó ní àfikún àbí àyọkúrò pẹ̀lú gbogbo nǹkan tí Then um, tí ò bá Si, ẹ ṣé ẹ ní traces kankan pẹ̀lú èèyàn kankan àbí ẹ ní kùnsínú pẹ̀lú anybody tó lè gbàbẹ̀ yẹn wọlé sí yín lára. mi mi mi ò kó rẹ̀ lọ sá mi ò jẹ́ báyọ̀ ọjà jẹ́jẹ́ mọ́ ni mo máa ń lọ mọ ìjọ tòló lóhùn ibẹ̀ kọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ bá mi wọ̀ wọ́n mi ojúkan ẹ̀ pa ojúkan ẹ̀ ẹ bẹ ṣé wù mí mi ò fọmọ mi báyọ̀ ṣeré o rárá ìjọ tòló lọ́lọ́ mo fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bá mi wọ́ ọmọ mi ẹ̀jọ̀. Ah ẹ wo ẹ fira yín lọ́kàn balẹ̀ ìdí tí àwa ọlọ́pàá fi wà náà nìyẹn láti dáàbò bo aráàlú pẹ̀lú dúkìá àfúndá yín lójú wípé láìpẹ́ láì jìnnà a máa wá ọmọ yín jáde gbogbo kíbi tó bá wù ó lè yà á sí a máa wá jáde. ìgbà tí tètè wá ni you need to get on it right away. ẹ jọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àwọn guys tí wọ́n ṣiṣẹ́ ibi yẹn ǹjẹ́ ẹ lè dá ojú kankan mọ̀ bá rí wọn. no no mi ò ní tiẹ̀ rí wọn sójú the only thing tí mo mọ̀ ni pé bó ṣe sáré lọ mo sáré lé mọ́tò yẹn mo lè pe mo ya eh, eh, pictures license plate wọn. really yes. Ah, let's let's have that. Okay. It's on, it's on, can you? Yeah, Collins. Whatever. Um, gbogbo detail kini ká register generally. Yeah, it's print it out. Oh wow. This is good. Mm-hmm. This is good. Um, ó mọ̀ kó tó máa ṣe fún you are made for me. Okay, no problem. Yeah, o ṣe. Sure. Ahmed kó ló gba lọ́nà. Ah, ṣé kí n para mi ebi ń pa mi mo lọ jẹun mi láì lọ jẹun tèmi. lọ jẹun. ó jẹun ká tó kò lọ fíìsì lẹ́kọ̀ọ́ yẹn náà. Ah, kí ló ń ṣe Collins báyìí ìyẹn ló ń jẹ lórí wóró funfun méjì tí mo jẹ yẹn ló pe ló ń jẹ ṣó mọ̀ pé tí seven bá fi lù láàárọ̀ báyìí gbàgà gbà tí twelve bá máa fi lù mú gbúdọ̀ ti jẹ ń jẹ mẹ́fà sẹ́yìn mi jẹ mi ìdẹ́ tí jẹ ju funfun méjì lọ. Ahmed hmm? funfun mẹ́rin ló jẹ mo rí mẹ́rin ló jẹ. <laughs> aláìkọ́lé sòjà ìyẹn ló pe mẹ́rin kéékèèké yẹn ló pe mẹ́rin sórí wèrè tó mọ́ kò mọ́ kó tóbi ni mo ṣe pa ẹyọ kan pọ̀ tí mo sọ di méjì so méjì méjì méjì ó di méjì kò ń ṣe mẹ́rin yín ò yó mi o. amẹ́kì ni yóò fọ́ ni náà ó mọ̀ pa wà on assignment náà kò fọ́ ni náà. mo collins ní sùúrù àwa on assignment àwa on assignment tá a bá ṣiṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá kú sẹ́nu ṣiṣẹ́ ọlọ́pàá life goes on ni o ṣó ti yẹn sìn. amẹ́ jẹ́ ká lọ jẹ́ ká lọ. ee eh, o máa gbọ́ show must continue show must continue o lọ ni àgàkó wa lọ disable ẹnu ṣiṣẹ́ ọlọ́pàá. amẹ́ jẹ́ ká lọ náà níṣẹ́ ah àti mọ́tò kan bá gbọ́ ẹlẹ́sẹ̀ wọ́n máa sọ fẹ́ pé ṣílẹ̀ èbò kì í sọ́lọ́pàá ní èbò ìjọlọ́pàá wọlé Yeah, um, now listen. Yes, sir. Nothing must happen to that boy. Yes, sir. Ẹ̀gbọ́n mi o. Yes, sir. Because nǹkan bá ṣe. Ẹ mọ̀ mi o. Now, fún ní nǹkan tó bá fẹ́ I ẹ̀bà you. any other thing to bá fẹ́, ìpanu ni ọ̀ drink. That's my feedback. Is that understood? Yes, sir. Yes, sir. Is that clear? Yes, sir. Good. Oh, kukushu. Oshu biribiri. fẹ́ fi ìrònú para ẹ̀ ni ṣé o fẹ́ fi ẹkún para ẹ̀ ni crying is not gonna solve this problem it's not gonna bring the baby back àti báwọn ọlọ́pàá sọ̀rọ̀ wọ́n ti ń ṣe gbogbo wọn tán láti ṣe kí ló wọ́n ti fẹ́ fi ẹkún para ẹ̀ ẹ́ eh? this is the third day tó o ti jẹun ebi ò pa ẹ́ lọ́rọ̀ tó tó bá sick nsìn ṣé sick self ẹ la fẹ́ máa fi wọ́n mọ kiri ni Eh? handle this thing. Ọlọ́run á ṣe Take fún jíkì bẹ́ẹ̀ wá kó tó jẹ. I'm fine. Okay, you cannot be fine. This is the third day. Don't teach Kí Can you affect me? No. Really, all I want is my son. That's all I want. Yeah, but it's not just your son, it's our son. I'm equally affected. I, I don't know. But all I want is my son. Timba, mommy, I'm fine. Timba, I'll be fine. You don't get it. wedding land ibẹ̀ kò sí ẹyẹ kankan bẹ́ẹ̀ rárá. kò sí èèyàn bẹ́kẹ̀ ẹ̀dùnà ṣé ẹ ṣúọ̀ pé that same address tó wà nínú document tán fi register mọ́tò yẹn òun lẹ check. ọ́fíìsà ahmed èmi ni mo wò mo dẹ̀ check ẹ̀ dáadáa. àbí kò sí kankan. you can go and check please. ṣé àwọn guys yẹn wá ń lo bóbò ni wọn register eh, correct address ara document yẹn. ahmed gbàtà lọ yẹ o bá ti tẹ̀lé wa o sọ fẹ́ pé kò sí èèyàn kankan bẹ́ẹ̀ o sọ pé kíní kan ah eh, ṣé àmọ́ṣẹ́ wa mọ́ ni. kí ni ká ṣe báyìí. bóyá ká wo next eh, street bóyá address ẹ pé méjì ká lè fi dọ́gbù fún. báwo next address abi kẹ next building kẹ eh, next street wo lẹ ń sọ nígbà tó jẹ́ pé address gangan òun lẹ sọ pé check in kankan bẹ̀ ẹ̀ dẹ̀ tún wo bòmí ṣé to sí wàhálà ẹ má wọlé tí n bá wa lọ síbẹ̀ yẹn tí n bá bá yàn bẹ̀ nǹkan tó bá yẹ pé yàn ń gbébẹ̀ tí ò ń ṣe fẹ́ jí láàrin. kí n lọ. ọ check. mi ti fọ ní. o mọṣẹ́ ìmọ̀ ni. ẹ mọ́nítọ̀ mi ẹ mọ́nítọ̀ láìpẹ́. sọ mọ́nítọ̀ láìpẹ́. a ní kò sí kankan bẹ́ẹ̀ ṣe mọ́nítọ̀ láìpẹ́ tiwa. o fún ni. àbí kí wọ́n gbé ẹ sókè. ẹ ní ọ̀pọ̀ sẹ́yìn yẹn. I don't understand. Ààrẹ ọmọ, òun yóò lò lọ bíṣẹ́. Ibiṣẹ́ kí ló lọ? Ebi ọmọ bó ṣáà lọ bíṣẹ́ kan lè mímọ́. Sọ kí n máa lọ bíṣẹ́. Kí ló máa ṣe ń bẹ̀? Mo rán ọmọ mi, òun múra, òun lọ bíṣẹ́. Ọ̀rọ̀ tí ìbá báwo la fẹ́ san bills nínú ilé? Who cares? Kí ni tèmi? Àbá má san bills, àbá san. So kò jókòó sílé pẹ̀lú ẹ̀? Yes, àmàjọ wọ ọmọ yìí ni òun lọ sí ẹ̀yẹ. Ọmọ tó sọ ni kò sọ ọmọ tèmi náà. I don't know bóyá ọmọ ẹni bóyá èmi ṣáà ọmọ ti tèmi ni he is my own child so I don't know if it's your own child I don't know. sọ ariwo tó ń pa yìí ló máa mú ọmọ yìí padà sínú lẹ́yìn. tèmi ṣáà ni pé o lọ sẹ́ni ìwé nígbà mi ni lọ bíṣẹ́. yes ok ibi iṣẹ́ yẹn ó wà important ju ọmọ ti tèmi lọ. sọ́ra. lẹ́kẹ̀ lẹ́kẹ̀. ẹ hello mr aderele adeleke báwo ni. mo ok ọ̀tá ló ń sọ̀rọ̀ jù láti mẹ́tò ń bá sọ̀rọ̀. mo kàn fẹ́ kó gbọ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ni ọmọ ẹ wà lọ́dọ̀ wa. ọmọ mi wà lọ́wọ́ yín ẹjọ́ tó yọ lọ ẹjọ́ ibo lọmọ mi wà ṣé mo lè bọ́ ọmọ mi sọ̀rọ̀. o lè gbóhùn ẹ̀ o dẹ̀ ní bọ́dọ̀ wa. listen tó bá fẹ́ rí ọmọ ẹ tó bá tó àsìkò àá sọ nǹkan tó máa ṣe fún ẹ ẹ ẹ sà ẹ ẹ jẹ́ ṣé tí mo lè bọ́ ọmọ yìí sọ̀rọ̀ sẹ́ẹ̀ kò dé. hello hello. a ní to waste time around. ṣé wọn sọ ibi tó ti ń pè é ni. it was just an anonymous number mo ń bọ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ni ó ló pè ó dẹ̀ ní kó fẹ́ bá you know money. ní kí ló ṣẹlẹ̀ ó ní pọ́nmọ́ mi wà lọ́wọ́ àwọn ok jẹ́ kí on me asking a second time ó kàn hang up lé mi lórí Wow, this is serious um, madam ẹ ṣe sùúrù a ti lọ sí address tó fi rẹ́gísítà mọ́tò ìyẹn tó fi kidnap ọmọ yẹn but our surprise àbá anybody mbẹ àbá any single person mbẹ báyìí. but ẹ̀yin máa wọ̀ ọ́ ṣe ṣe investigations. ipò tí Lagos state split lọ́rùn. nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ ẹ mọ àwọn boys wa yìí ó máa ṣẹlẹ̀ pọ̀ ẹ̀yin máa wọ̀ ọ́ ṣe ṣe investigations lọ́wọ́ nǹkan kan ẹ̀yin fẹ́ kì í ṣe ṣe rí nọ́mbà tó fi in. yín ẹ̀yin fún mi so i need to carry out findings while we're here. She ẹgbẹ́ ní been disappointed, ní dáhùn lọ. Ah, ah, èmi disappoint mi kẹ wo sórí èmi gangan náà ń pè ní ìjẹwù bàbá àjẹkújẹ tó bá jẹ nípa ká jẹun ni mò ń jẹ o mò yati stupid and bastard honestly. ẹ má disappoint mi bí tá à ń lọ yìí torí bọ̀bọ̀ ṣe lẹ́ẹ̀ fi gbágbága yìí ó ń jẹun gan ìjẹ́ òwú ni o. ẹ wo madam ẹ wo madam agbépo òun ló ní ìgbẹ́ ọ̀bùn ló lòórùn ẹ fi oúnjẹ jíjẹ ẹ filẹ̀ fẹ́nu. ok kò sí wàhálà gbà yẹn jẹ́ àjọ. ẹ jọ níbẹ̀ ibi tí o bá ti sílẹ̀ lè rántí ní ọjà kadìjẹrẹ tílẹ̀ bá ti wà báyìí ìjà kadì máa lọ. ẹ já lọ ẹ já lọ. hòtẹ́ẹ̀ níbi táwa yìí. ẹ hòtẹ́ẹ̀ ní bíbá yìí bíbá ni mo ti ní chairman wa máa ń dé ló máa ti ń relax ló ti máa so mo kàn wá fi bíbá yẹn wọ̀n yìí. ẹ̀kọ́ tí kọ́tẹ́ sọ ni pé èmi ò kì í ṣe ọjọ́ kan ní competition tẹ́lẹ̀ so wáyé tó ṣe wá jẹ́ hòtẹ́ẹ̀lì mi. ẹ mo fẹ́ introduce yín sí ọ̀gá mi. ẹ jẹ́ àná. ẹ jẹ́ àná. ẹ máa. Um, brother. Yes, sir. Ó dá ẹ lójú pé o lè kópa nínú ìdíje tá fẹ́ ṣe. Sure, sir. This is food competition. Mo mọ̀. Ah. Nírú ara tí mo wò yìí náà. Eh, sir, eh, ẹ má bínú, ẹ má fi bọ́dì jọ́ọ̀jì mi sá. Eh, inú gangan àti ẹ́ńjìn tí mo kárì gangan òun ni kẹ́wò. Ṣé rí bọ́dì mi lè jọ ti Volkswagen but ẹ́ńjìn tí mo kárì bíi ti Hummer ni ní ẹ́ńjìnì bẹ́ẹ̀ àbí ti tírélà ẹ lè lo tírélà náà sà ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí mi ó jìn ju kànga lọ ká ní mo mọ sáìsì ọ̀run ni màá sọ fún yín pé mi jìn ju ọ̀run lọ nǹkan tó ń wọ ọbẹ̀ pọ̀ gan. àbẹ́mi nìkan mo gbọ́ ni. he talks too much. <laughs> mo rò pé mi nìkan mo gbọ́. simple question ọ béèrè lọ́wọ́ ẹ̀ ó ṣóhun pé o lè kópa nínú food competition tó fẹ́ ṣe yes or no ó dẹ̀ bẹ̀rẹ̀ sí tójọ́ ó máa ní problem o. ó tiẹ̀ ní ni. nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ yín ni kẹ́ dáhùn wọ́n níṣẹ́ ẹ lè kópa nínú ká jẹun and ẹ jẹ́ kí n kàn fún yín lẹ́sùn ṣe rí ẹni tẹ́ fẹ́ bá díje yìí ó lè jẹlé ẹ gbà bí ṣe wí fún yín oúnjẹ oúnjẹ ẹ̀mẹ́ta ló ti gba ife ẹ̀yẹ lórí ká jẹun. ẹ̀gbọ́n mi gbọ́lágadé ah sorry ẹ̀gbọ́n ẹ má bínú ẹ jọ ọ̀rẹ́ mi kan láti Ìbàdàn ni ẹ eh, eh, eh, wo ṣe rí èmi fúnra lára mi àti ìyàwó mi a ti ṣe bàbá ìdíje nínú ilé pẹ̀lú oúnjẹ jíjẹ mo nà palẹ̀ mẹ́ seventy two ni mo ti gbà fi. lẹ́yìn náà. ó máa ń gbóúnjẹ sá fún mi dé mo ń jẹ bó tò bó tò mo ń jẹ bó tò. Ah. Ah, anyway anyway àti um, sọ́mbì báyìí náà um, ariwo kọ́ ni music. bẹ́ẹ̀ni mt ló ń pariwo báyìí uh, and that is what you are o ti sọ̀rọ̀ jẹnu lọ́mí báyìí. but uh, all the same a ní fi ẹ̀ judge wọ ó dìgbà tá a bá rí ohun tó lè ṣe. having said that um, okay uh, so what, what, what, what, what do you think. <coughs> bàbá ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ṣe bí ah, tó bá débẹ̀ òun náà lọ rí á fojú ara rí we'll drop details uh, we'll get back to you. ọ̀gbẹ́ni jẹ́ kí n yá ẹ nímọ̀ràn kan mo lérò pé wàá lè gbà á mo wù ẹ́ báyìí mo rí i pé wàá da gan tó bá ń ṣe kọ́mẹ́dì stand up comedy ni o torí pé òun sọ yáàtì. kọ́mẹ́dì sà rárá sà ẹ mo ṣì prefer kí n máa jẹun ju kọ́mẹ́dì lọ ibi tí mò ń jẹun dé sà mo lè jẹ go tí ó dẹ̀ ní affect mi màá jẹ́ àkúnná màá mì mo lè jẹ go crate twenty four lẹ́ẹ̀kan náà mo ń jẹ ah mo ń ah ah ah ah àwọn òpópó tí mo ti pò sínú láàárọ̀ yìí ni very use toilet. màá wá wá fún níta mú bọ̀. Hmm. hello Collins ṣe ṣe um, o ti rí àdírẹ́sì mo sẹ́nsẹ̀ you need to come over right away. Eh, um, plate number mọ́tò tí à ń ṣe investigation lórí ẹ̀ yẹn mo rí mọ́tò yẹn sínsinsinsin níbi tí mo wà má bọ̀ má bọ̀ má bọ̀ jọ nítorí ọlọ́run máa ń kọ́ ní ìsìn má pẹ́ má pẹ́ má pẹ́ ó ti yẹ kò ṣe make it snap Yeah. nice one I can see you are very very smart. Hmm? so ọlọ́pàá ni o wá for investigation ni. o wá ń dọ́gbọ́n parọ́ o ní food competition ló wá isn't it. Um, By the way, young lady, who are you? You want to know me? Yes. You want me to show you where? Ọ̀gbẹ́ni ta ni ẹjọ́? Ah. Ta ló ń pariwo you know ma? Show wàá okay? No sorrow. Are you normal? understand. Ah! Guy, wait, wait, wait. She kò ṣe bad guys You know, my shaking kí I Suspect, I suspect. Ah! Kí la fẹ́ ṣe báyìí? Kí ni next step? Say, Yemi. mi? Ó kàn sọ fún mi pé òun fẹ́ Just few minutes after, ó kàn text me address Make you wabba on me by you. See him now jẹun let's do something let's do something please. you know what let's call the ambulance. okay that's good. <sighs> Officer Ahmed. Hello? So rest in peace. Ó sad gan very very sad. But in the ọ́físà tó ń jẹun káàkiri. Ó lóun lọ fún food competition àbí kí very very sad but um, don't let that weigh you down. all right sir. so i need like to continue investigation and this is our new officer Tohara uh, join them. good evening ma good evening ma good evening sir inú mi dùn láti darapọ̀ mọ́ yín kí ọlọ́run bá tẹ ọ̀fíìsà mẹ́tì afẹ́fẹ́. mo gbọ́ wípé nọ́mbà tí wọ́n máa fi ń pè yín tẹ́ bá pè padà pe kò kí n At all. ọ̀tọ̀ ọ̀tọ̀. immediately about my was switched off. Then, um, any EMU plate number? Yes, ma. Ṣé check address tó where we plate number tó fi register plate. It's fake, ma. Fake? Yes, ma. Wow. Okay. Mm. Criminal Command wà state headquarters. Tí mo feel ma ó máa hakani, and he's very good. Wọ́n serve term law. near headquarters. I think I need to contact him. He'll be able to help us. Criminal Yes. Wow. Eh, ó máa wúlò fún wa dáadáa ní investigation tá a ṣe. Ẹ dẹ̀ ṣọ́ ọ̀pọ̀ máa wúlò fún wa. Ẹ jọ̀ọ́, ṣé mo lè ibì kan náà ló máa padà ṣe sí ṣé o ti gbàgbé wípé ẹ̀gbọ́n ìyàwó ẹ ni mo jẹ́ ni tó fẹ́ máa fi nǹkan pamọ́ fún mi. kí la mean. because mo ń wo bóyá ìwà àtẹ̀yàn kan dìjọ ní nǹkan kan papọ̀ tó fẹ́ ti bí ọmọ mú ẹ i don't understand. èmi àtẹnìkan mi ò papọ̀ náà ṣé tí bá tiẹ̀ bí nǹkan papọ̀ ṣé tó láìfọ̀ mi máa fi tọ́ ẹ̀ ni same thing then bí mi ọlọ́pàá lọ́wọ́ I don't have any problem anybody ṣé mommy money. mí mọ́ ni. kì í what are you talking about? màmá báyọ̀ jàmí ní money abi abi. She is life for ọmọ bíbí people. mi ló fẹ́ máa fi tọ́ ẹ̀ ni tẹ́bà ní nǹkan tẹ́ just let it let, let me be please. jọ̀wọ́ ah, ah. mi ti torí ẹbí mi tó bá jẹ́ wípé o fẹ́ kí n mọ ohun kankan nípa ẹ̀ náà kò sí wàhálà àmọ́ mo mọ̀ pé lágbára ọlọ́run ọlọ́run <sighs> uh, not traveling ah, no ara fẹ́ Yeah. ẹ ẹ tó bá di ọ̀sán ọ̀la ká hook up ká tiẹ̀ finalize okay all right eh, màá pè ẹ́ màá pè ẹ́ anytime from two all right uh, thank you. Uh-huh. Boss, ọmọ tẹ́fì ti wà lókè owó sick gan. Ọmọ ló sick. Ọmọ tó wà lókè owó sick. Ọmọ ṣe máa sick ẹ̀gbọ́n kan tó ń sọ, ọmọ ṣe máa sick. Èyí tọ́jú ọmọ tì. Ọ̀rọ̀ owó ló sọ fún yẹn náà. bá fẹ́ jẹun mo ra chocolate mo ra biscuit mo ra custard and pizza fún kò sí nǹkan tó fẹ́ sí mi ò kí n rà fún but I think it's change of environment. ayi shut up change of environment ọmọ sọ yẹn pé bíbá yóò dání ṣé inú ilé tí wọ́n dájú ẹ lọ ni wọ́n kà hàn tí ní sáà kẹ́ bójú tó ọmọ yẹn tó ọkọ ọmọ sí ah, ọmọ yẹn kéré lẹ́ẹ̀ tọ́jú tì ẹ wá ẹ jẹ ẹ lọ́kọ̀ tí wọ́n dà ń tọ́kì kò jẹ́ sọ fún yín tí kọ̀ọ̀kan bá ṣe ọmọ yẹn tí kọ̀ọ̀kan bá ṣe ọmọ yẹn jẹ sọ̀rọ̀ ẹ méjì mi ò ṣeré o mi ò ṣeré o ẹ mọ̀ mi o I am very ruthless kí ló wà ní kẹtọ́ jọba kékeré kí ló wà mẹ́. sorry sir. sorry you sorry, ahead sorry sorry, sorry sorry sorry sorry mi here come on ẹ lọ tọ́jú ọmọ yẹn kọ́ mú pẹ́ lọ́wọ́ ọmọ yẹn kó máa fọ káàkiri kó máa rẹ́rìn kó máa jẹ gbogbo ẹ̀ okay now leave this place get out of my sight. kí ló ṣe kí ni the kind of thing there ìwọ ṣe rí sábẹ́ ìtọ́jú sílẹ̀ wọ́n fẹ́ tọ́ ọ̀gá ẹ̀ Dit. <laughs> Hello. Hello. Báwo ni? Eh, báwo lẹ everything lọ́dọ̀ tiẹ̀ náà? Kò sí wàhálà, ọ̀dọ̀ yín kọ́. Oh, well, eh, everything wà okay mi báyìí. Ẹ̀bọ̀ tó kọ̀ jẹ́ pé ehm, ó fẹ́ rẹ ọmọ ìdí ẹ̀. Ah, ẹ mọ̀ jẹ́ kó rẹ̀ o, nǹkan kan gbọ́dọ̀ ṣọmọ yẹn o. Eh? in fact ó dàbí pé kẹsẹ̀ yìí tọ̀nà padà ẹ dá padà ẹ jọ. hello hello hello slow down ṣé tí mo sọ kó rẹ ọmọ ló ṣe ń sàn yẹn ah wá wá wá àì eh, eh, eh, ah, wọléwọlé tuntun aṣọ ń sìn ah, ó ṣe máa sọ ọrú ẹ ah èmi àti aládéhùn náà it's it's a contract àdéhùn wa láàrin wa. àdéhùn ẹ wò ó tá a bá ní egun ẹni máa jó tó bá ní kóhùn òjọmọ kò jọmọ náà nìyẹn o ah kò sí nǹkan tó máa ṣe ẹgbẹ́ ìtọ́ni. egun àjò láì gbọ́ bíìtì rárá àjò ajó gbogbo ijó kí ló sọ kí ló jẹ́ igun bàbá ẹni kí ló má máa kó wèrà nígbà yìí ó kí mò ń ṣeré ni ok anyway mi ò tiẹ̀ ní bẹ́ẹ̀ fagùn o fẹ́ rọ̀mọ̀ àmì ẹ fẹ́ kọ́ ọ padà lọ́wọ́ twenty million naira wa yà wọ́n rí ah kí ló wọ́n sá. gbọ́dọ̀ ṣọmọ yẹn o ẹ́ in fact ó dàbí pé kẹsì ẹ̀rí tọ́nà padà ẹ̀ dá padà ẹ̀ jọ. ṣé tẹ̀mọ́ lọ́kùnrin ọmọ ló ṣe sọ Àdéhùn wà láàrin wa. ní ìwé ẹni máa jó tó bá ní kó wọn kò jọmọ náà nìyẹn o. Ah, okay. Okay. ọ̀gbẹ́ni bá a copy file so i lè submit ẹ fún inspector Eniola. okay that's fine. And your decoder just got more powerful with our enhanced decoder notifications. Oh, madam. Good day, sir. Officer. Good afternoon. How are you, sir? Good afternoon. Good afternoon. Thank madam. Ṣé ti rí Well. Um, òun náà là ń gbìyànjú àti ṣe madam you'll have to come with us to the station. ṣé mi. bẹ́ẹ̀ni. for what reason ṣé uh, ṣé everything okay. Eh, from fún ìlọsíwájú investigation one. we need her at the station. Oh, yeah? Yeah. Yes. Uh, well, um, since you're home too, why you tell her? Okay. For the breakfast. Uh, okay. We'll tell her. Go back to the No, no, no. Hey, you better. Okay. Is it me? All right. After you. Is she anything wrong? Okay. Anything wrong? Okay. Madam, kí ló dé tẹ̀ ń dààmú àwọn ọlọ́pàá? I mean, kí ló dé tẹ̀ ń fún àwọn ọlọ́pàá ní ìlú Nǹkan tẹ̀sán yìí rèé, mi ò dààmú yìí. Madam. Ṣàwọn pé my wa báyìí tọwọ́tọwọ́ la fi gbé yín dẹ́nu We respected you well enough. We didn't treat you like an animal. Don't let us. You better behave yourself. sorry, No, no, no. You, you, you, you, you relax, please. With all due respect, ìyàwó mi This is the mother of the child, Tajonwa. So, kí ni, kí sọ, ọ̀rọ̀ yín ò Why are you laying accusations? Mr. Bije mu kopanje. Na uličnici bez. ta ni ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tó yẹn àbí kí n sọ pé ohun ta lè gbọ́ lọ́wọ́lọ́wọ́ yẹn. Sorry, can you, can you play that again? Sure, I can, over and over again, of course. Adéyìnbí. Ah, eh, ah, ohun ẹni yìí náà. We also went to the service provider. I'm Agba call logo for the day. And the low service provider any you know. Agba call logo for the day. And the merge I go. But boy, look early. I, I don't, I don't, I don't understand. Oh, oh, kidnap ah. It's better for you to start talking. Kí ló, Really? I can explain. Explain what? ọbẹ̀ ò tí kò jáde mi ò mọ kò yé mi o. Ewu, how much is my money there? Ẹ̀hẹ́ pẹ̀lú tèmi náà o. Wo àgbà ẹbí tó àbí ìjọ torí ọlọ́run. Kí là ń add? Kí làwọn tó ń rà ń bẹ̀ yẹn? Ẹ jọ ń torí ọlọ́run ní kálukú pẹ̀lú títí ẹ̀. Èmi rẹ̀ rí ilé ọkọ, mo ti ra port mo ra spoon mo tiẹ̀ fẹ́ rọmọ rogun bọ̀ mo wá wò pé ìyẹn mo sì lè rà later so please add it all up. o ò ra ọkọ bọ̀ o ò rí ọkọ tó fẹ́ rà ọmọ rogun ní kọ́kọ́. ṣé n tó lọkọ ṣó rẹ ò lé ọkọ ọkọ dà ṣé nílé tàwa iná lòun ọkọ. mi ò kò yé mi màá ṣọ́ọ̀kì yín màá ṣọ́ọ̀kì ẹ̀yìn méjì pé ó máa ṣọ́ọ̀kì bí high tension. ó ti wọn lè ta wà ní ṣọ́ọ̀kì. ẹ má wọrí ẹ ìwọ jẹ́ kí n máa rà mo lè. ẹ bá rí láti late. ẹ bá calculate owó jẹ́ add everything to her bill ọ̀rẹ́ mi ni. somebody àbí the person follow us I àbí the person meet us. ṣá sọ pé àlówó nǹkan ta fẹ́ rà ní ta ló sanwó wa báyìí. ó mi o ọ̀rẹ́ mi ṣé ò ní What do you want from me? Mo fẹ́. Love. Love. Alright. mo rò wípé bòbó yìí, mo rò pé at least put tẹ̀ fún ní àmọ́ ah, bí ẹni tó kú ṣe ń rìn náà. táyé ń sinmi tì í ṣó mo rí ibìkan tẹ́lẹ̀ ẹ̀ àbó ti fún ẹ lówó kó wá bá mi sọ̀rọ̀ ni. kí ni kò insinuate fún ní chance kí ló ṣẹlẹ̀. ṣé àwọn pípù yìí tó bá tún ẹ̀kọ́ kan wá lọ́wọ́ máa ṣe jẹ́ kó rí nǹkan tó wá ń sìn ṣé nǹkan tẹ̀ ń sọ yẹn ní sánmọ̀. babe babe ṣé nǹkan tó ń sọ yìí èmi kọ́lé ẹ̀kọ́ máa sọ yẹn fún un i mean with everything tí mo ti go through láyé yìí owó ní mi ì sí ìfẹ́ rí ṣé kúkúrú ni gíga pupa èmi tí mo lè fẹ́rù àwọn likes of àfíìsì ọwọ́ máa wo wo èwo mi wardrobe mo ṣe wà kí irú àfíìsì ọwọ́ yẹn máa fi mí pa ká má wàá sọ pé ọ̀bọ yẹn tó dàbí gym instructor. ìsìnkú ah, ah. hàn kí ló tún fẹ́ ah, wọ́n ti kọ́ ọ́ tàdà fàyà ni oh. bí a kẹ́ jẹun. Oh, mo ti gbọ́ ìyá kó sọ ti tèmi. má máa rò ó.

So, baby, we're gonna have to make a toast. A toast to eternal friendship, to our love, our life, a new beginning. Uh, you know, even the Bible said, when a good man finds a wife, he's blessed. Mm. <laughs> oh, you're making me blush. Avida. kọ̀ọ̀kan ló máa ń nínú ilé ìwọ báyìí <laughs> beginnings to a brighter future. Amen. Huh? More kids. Amen. More kids. Amen. More boys Amen. and more girls. Ah, ah, amen. Aquilo de. Você não I love you. I love you too. so ibo la máa lọ fún um, honeymoon What about bá ti ṣe I'm mm, thinking of Dubai. Dubai man. more like Bahamas I àbí ká lọ sí White House I lọ ká lọ Trump. White House báwo bẹ́ẹ̀ <laughs> <laughs> ibi Trump ti ń ṣe ká lọ lọ ṣe lè. ṣe fọ́ni lo White House báwo lọ. Yeah. they oh, maybe how about Paris. Paris isn't bad. Okay. Yeah. We both started with love loved me so. So I can't even explain. I don't know. He loved me so much that kò fẹ́ kí anything kò ṣe mí. But kí ló máa ti him kí n má bímọ? Ah, because he ni mo bímọ fún báyìí? He hated me so much. Mo kàn hate mi mi, mo kàn ti mo ṣe. He beat me hard. every day. Mama máa jungle. ṣe èjò ń gbé òwò sọ̀rọ̀ máa dá mi lóhùn má máa fi máa pè kí wọ́n ní mò ń bá sọ̀rọ̀ pé ló kíkọ̀ látàyà mi ó jẹ́ wọ́n ló kọjá lára mi orí mi. tí bá sọ̀rọ̀ sálẹ̀ ibo ló tí mo láti ẹlẹ́nu mò ń pè ọ́ o tún wọlé sí owó kà wọ́n jí mi what's all that. that means i don't want to be disturbed mi ò fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn mo ignore ẹ nìyẹn so tó bá lọ́pọlọ ni wàá mọ̀ pé kò yẹ kó disturb mi rárá okay mo pè látàlẹ́ àná ibo ló wà ó gbé kọ ó tún wọlé okay all i need is just explanation. for what mo ẹgbẹ́ bí ọmọdé ni èmi bébí ẹ̀ ni àbí mo sọ ni. you don't talk to me like that. so how do i talk to you apparently i don't want to talk to you i just want to relax so i'm here i had a long night. okay so ibo ló ti ń bọ̀. mo ní kò kàn ẹ́ má question mi mọ́ okay. but you should be able to tell me. So ah. òun gbá mi láyà ni ṣé mi ò lè fọwọ́ kàn ẹ́ mi understand. má ẹ̀ kí owó ẹ̀ tún kàn mí mọ́. tọwọ́ ẹ bá tọwọ́ mi bá kọ ẹ kí ló bá ṣe. ẹ̀tún rẹ̀ ìtàn rẹ̀ ni ó máa di ẹkún kò jẹ́ kó ẹ̀ tún kàn mí. dèrè lé yé ọkọ mi ò yé gani dèrè ọkọ mi ò mo ti pẹ́. láyé ẹ má fọwọ́ ẹ̀ kàn mí mọ́. mo tún padà lọ́ta ni ẹ̀ ní dèjì. kí ló dé kí ló wá ṣe fún ẹ tó wá sáré bóyá tó ń gbà both glass every time. ẹ wo àǹtí ẹ tẹ má máa bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ ẹ lè má pariwo lé mi lórí inú lé mi. kí ló dé tí mo lè pariwo lé lórí ṣé kí ló mọ ṣe fún ẹ tó tó dẹ̀ máa hẹ̀jẹ̀ tó tó yẹn tó yẹ pé nínú ọ̀nà. ẹ kò sọ fún ẹ mọ̀ ẹgbà bóyá ti useless ni. useless. yes ah. she's totally useless. ẹ tí ò níṣẹ́ tí ò níṣẹ́ ọkọ nílé ẹni bóyá sọ́ra ni ṣé bí ṣe fẹ́ ni ẹni o kò sọ̀rọ̀ ó dàbí elephant o kò mú jẹ́ sè a máa gbogbo nílé máa dọ̀tí a máa rùn kiri owó nílé. dèrèlé come off it kí ló dé bó ṣe fẹ́ ọmọ yìí nìyẹn bó ṣe rí ńgbà tó fẹ́ nìyẹn. bó ṣe fẹ́ kọ́ nìyẹn. why the sudden hate kí ló dé tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní hate ọmọ ọmọ for no reason. èhun rẹ̀ kẹ́ bá wíkẹ́ ìlọ bá sọ̀kò get out there together. tí balẹ̀ tí kẹ́ àbúrò ìdára kẹ́ mú kẹ́ lọ fẹ́fẹ́ lò mí kẹ́ pariwo lémi lémi lémi. pariwo lémi lémi lémi. dèrèlé. ẹ fi mí lẹ̀ lọ. òfin mi lẹ̀ tó lọ sókè nìyẹn o. Hmm máa wà ga báyìí iṣẹ́ èṣù lélẹ́yìí ó kò ṣe sanra kó tó lè kó fẹ́ náà ó wá ní pé ó ti tóbi ó ti sanra kò mọ́ná dá. àbúrò tèmi ló wá di elephant ló di ọ̀rọ̀ ah! ọmọ tó mọ oúnjẹ ṣe tó pé nígbà tẹ ẹṣẹ ń dẹ́ yín tó máa sóúnjẹ fún ẹ òun ló fún ẹ tó fi ń dán láwọ̀ báyìí ló wá di pé kò mọ̀ ọ́ ṣe mọ́ ìdílé yìí ti nídìí Jésù Ọlọ́run gbogbo ẹ̀dọ́ ló wà. ìwọ lọ́hùn ọba kí ni mo wá ṣe fún gbogbo rẹ̀ tó fi kó ìrora mi tó tó yìí. àbí <sighs> nǹkan para mi sí lọ́rùn ni. <sighs> Oh tí n bá para mi bọ́bọ́ yìí máa fẹ́ lù mí ọlọ́run jọ òde jọ wá kọ́ mi mọ̀ ọ́n ṣe sún mi. Ah. Hmm. ṣe kó sí kí lè tó ọ̀rọ̀ ojúmọ́ mi ṣe ń sùn báwo mo ṣe rànjú mi mo ń wò ẹ́ ni. ọ̀hún ẹni tó ń sùn ni. ohun òkun mi ni ìjẹ́ ní máa wò ẹ́. ẹni tó ń bá pín kílẹ̀ tó wò tìbí ó ṣe pé mi ló ranjú mọ́ ọ́n ṣe fẹ́ gbàjẹ́ ni ó fẹ́ pa mí ni. má ṣe pa àwọn bàyìí sí i. so why why why tó ranjú mọ́ mi bí ṣe ń sùn gbà náà. Níbi ilé ṣọ́tún máa ń rojọ́ ojú ni. Yeah, but you were staring at me and I was sleeping. Mi ń sùn, ìwọ stare at me. Báwo lè ṣe mọ̀ pé mi ń stare at ìwọ? Because mo bí ṣe tajú sí mo kò mo rẹ tó tó tó tó tó ń wò mí ni kódà má bínú gbà yín. kílélè. ẹ ẹ gbà tí mo mo mọ ọgbẹ ẹ lọ mo lọ kitchen ẹ ẹ mo lọ kitchen mo wá mú ọbẹ náà ìfàbí. kí ló ń fọbẹ ṣe nínú bedroom. mo fẹ́ fi mo fẹ́ fi dẹ́rù ara lòun kí ló ti ń sọ sí i mo fẹ́ fi ṣàkàrà ara mi mo ti ẹ̀ mọ bó ṣe dọ́wọ́ mi. o fẹ́ pa mí. Ah, ah. No, o fẹ́ o fẹ́ gún mi pa bí ṣe ń sùn yẹn. Ẹ eh? bá wo máa ṣe pa ẹ. You want to kill me in my sleep? I would like you. Ah, so kí ló bẹ́ sẹ́nu yàrá tó mọ mẹ́. Ah, Ọlọ́run màá lórí mi ṣàdúrà kí n tó sùn. So kẹ́kẹ́ mi ò tájú wá ti gún mi wá ti gún mi pa sí lójú oorun. Má ṣe gún ẹ. Màá wà ní star block lọ́la ẹgbẹ́ he was sleeping the wife killed him. Ṣé o tó? pọtàpọlù ẹ máa gún ẹ fúnra mi ó fẹ́ kí n pa ẹ ni àṣírí ẹ ti tú gẹ́rọ gẹ́rọ mẹ́rù pọtàpọtàpọtà mi fẹ́ rí ẹ. Father Lord, Father Lord, Father Lord, thank you, oh, Lord, Father The grace of our Lord Jesus Christ. Oh, kukushu oṣù biribiri o àkókò oṣù oṣù biribiri ta ni ó tàn mọ́lẹ̀ sókun yìí ta ni ó tàn mọ́lẹ̀ sókun yìí. ọlánìkẹ́ rè nàbí àbọ̀lánìkẹ́ kọ́ nìyẹn. ó mọ̀ mí a ah, kò wojú mi dáadáa oyè dùn ọ̀rẹ́ dáadé Ah, ẹ má bínú sẹ́ ká sọ ẹ má bínú sá ojú mi ti kúrò lára yẹn sẹ́ ẹ má bínú sá. Ah, èmi náà sọ bẹ́ẹ̀ náà. bọ̀ ó gbọ́ oyè dùn rí àìdáàdì ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà ó kàn ti fi kú ṣàgbàtà wa ibi. ẹ ń bolo wá dàbá ẹ kí ló ń oòrùn yóò dá lára kí ló ṣe é. nǹkan bó sáré ra nǹkan bẹ́ẹ̀ ń sọ. But bó ṣe bó ṣe bó ṣe rí yìí looking very unkempt and uh, scruffy kí ló ṣe ah no no no i don't believe that there's something wrong somewhere ojú ẹ ló pọ̀ yìí nǹkan kan bẹ́ẹ̀. mo ṣubú mi sá. o fojú ṣubú. I don't think I believe that. Like when you are under some form of distress. No, no, no, no. Bàbá ẹ̀ náà lèmi náà uh, feel free láti bá mi sọ. Ah, no, I'm not. I'm not happy with what I see. Ọmọ níbi níran ni ẹ̀. So feel free to express yourself bá mi sọ ẹni tó bá ń go through tó gbọ́ eh, ok bàjẹ́ ok ṣé fóònù ẹ wà mẹ́ẹ̀ àmúhámúhá jẹ́ kí n fi nọ́mbà mi síbẹ̀ ọmọ níbi nírọ̀ nìwọ kò yẹ kó rí báyìí àwọn bí ẹ dáadáa ilé rẹ ni ah, ah, ok kó pè mí ok pè mí o jẹ́ ká jókòó ká sọ whatever it is that you are going through bàbá ni mo jẹ́ sí ẹ o mọ bẹ́ẹ̀ mẹ́rin bàbá ẹ̀ ṣe jẹ́ ọ̀rọ̀ ìpẹ̀lẹ́ olóhùn lọ ra nǹkan àbí kí ló wí ọ̀rọ̀ ẹ̀ kúrò ní òrùn yìí it's not good for your health. Europe dáadáa dára ni òní that's very unfair it's unheard of. abalókọ̀ ṣe dé ni máa kẹ́ mọ́lẹ̀ kó máa lu ẹbí bàrà bẹ́ẹ̀ ah àbí toró wọ́n mọ̀ pé bàbá ẹ̀ ti fàyè lẹ̀ what's the meaning of this ṣọ́rọ̀ kó lọ́wọ́ èèyàn mi ni no no no i want to know ah, ah okay now nǹkan tó máa ṣẹlẹ̀ mo fẹ́ fojú rí i want to see him. rárá sá mi ò fẹ́ kẹrí sá kó má rò bí àmọ́ ojú òun káàkiri sá. ròjọ́ fún àwọn wò ṣé èmi ni àwọn tó ń wọ́n ta pé wọ́n dà pé ròjọ́ fún bàbá ẹ̀ lèmi náà náà yeah i'm your father ah you can't continue like this it has to stop this has to stop. Sir, Èmi náà fẹ́ kó stop sir yeah. because I really love him and I don't want to lose him sir. Mm. You love him so much. I don't want to lose him. Yes, sir. ó touch mi bẹ́ẹ̀ if that be the case mm, ṣé tí n bá sọ ọkọ̀ fún ẹ tí mo gbà ẹ́ mọ̀ràn ṣé wàá tẹ̀lé. yes sir bẹ́ẹ̀ sir. now nígbà tí ní o love ẹ o fẹ́ lose ẹ jẹ́ ká ṣe báyìí wàá mọ̀ nǹkan tó like sí tí o like kí ni nǹkan tó mọ̀ tó fẹ́ràn gan-an yóò kì fi ṣeré you know that he loves so much. Délé, Délé loves his job so much. When nífẹ̀ẹ́ iṣẹ́ ẹ̀ gan and kò ní fẹ́ lose share for any reason. Okay, doesn't enjoy his job. Yes, okay. Mm. Loves his job, loves his job. Okay, má jẹ́ ká fi iṣẹ́ ẹ̀ because. Um, mi ò ní láì kí ó dáa pé àgbàjẹ lẹ́nu ẹ̀ méjèèjì kan sábà lòbí iṣẹ́ á fẹ́ and that will not go well for what I'm thinking. túrò again kí ló fi pé o tún fẹ́ràn nǹkan yàtọ̀ síṣẹ́. Eh, yes dírí lọ́wọ́ mo wá gan gidi gan you won't want anything to happen to Iri eh? no. that's good that's good èmi náà fẹ́ràn ọmọ gan. That's good. Um, okay, we are getting closer. Um, come on. yeah. tọmọ yẹn la máa la máa wò la máa lò báyìí pé would would fake kidnapping the child àgbẹ̀pamọ́ fún. kidnap. so that um, ó ti yẹ tá a bá gbé sá fún mi. ó máa love mi pẹ̀lú. èmi wọn kọ script yá tó ti jẹ́ pé ó love ọmọ ẹ̀ báyìí will deprive him of seeing the kid that will come round to his senses. and kò ní sí wàhálà sá. bí tèmi bá wà kò ní sí problem. Okay, okay, sir. That's it, that's it, that's it. Apada love it. Gbogbo pátápátá yà stop. Abi, that's it. Ciao, ciao. At at solution. Ciao. Just trying to build my home. You are a stupid woman. Ìkà can't ẹ́. Èṣù ló dá ẹ̀kọ́ ṣọ lọ́wọ́ not Lẹ́yìn gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, ṣé ibi ọmọ ló fẹ́ gbà mú mi? Ẹ́ gbà tó rí pa. No. Eh? ẹ jẹ́ kí n deal pẹ̀lú ẹ̀ fúnra mi. The law will take. tó ẹ kí Mr. Adeleke. Um, madam ẹ jọ̀ọ́ máa tẹ̀ sọ̀rọ̀ pààyè ṣe ní contact ṣe mọ́ta ṣe lè get through to my. kò ṣe ní ní ọ́fíìsà kí lè ru question rẹ̀ ń bí yẹn. I need gbogbo information ṣe lè fún wa ṣe lè fún wa. good. Okay, so yeah, good day. How may I help you? Uh, we're here to search your house, sir. I don't get it. Search my house, what for? Can you ẹ fi síbẹ̀ tẹ my tẹ máa bá wá? Um, sir, wọ́n ní ààbọ̀ mọ̀ sí ìgbà ìsọ̀ fún ọ̀dọ̀ wa search fún Adẹ̀ni You can check, sir. In your ọmọ. Yes, sir. Ṣé bíbá ìjọ warehouse? àbí ẹyin ẹ̀yin olùkọ́ àgbàlagbà ni mí ṣé mo jẹun tó lè máa lọ́mọ kékeré nílé àábọ̀ ọmọ kọ. mo ti fẹnu dá yín lóhùn. no sir ẹ kọ lè fi ẹnu dá wa lóhùn bẹ́ẹ̀ a ní láti check gbogbo lé. yes sir. kí lẹ akiri kí lẹ ṣé mo jọ ohun tí lè máa lọ́mọ kékeré nílé ni àbí kí ni ìtumọ̀ gbogbo gbogbo ọmọ mi lọ ti wà ní ọkọ ti mari wọn ṣe ọmọ ìkè òsọ ọmọ kókó kan mi báyìí i live here alone kí ló ṣe kí ló kí ló what's the meaning of this ẹ má jìfẹ́jọ́ yín sọ̀rọ̀ ọ̀gá yín. Ah, check the next door please and please excuse me excuse me. mi ò ní sáré o ẹ bá mi ò kẹ́ sir ṣe bẹ́ẹ̀ náà ní ọmọ bíbá ẹni sir. sàbọ̀ wáyé láyé sà. na what na what Make no ló ṣẹlẹ̀. bóyá láyé sà. orí ẹ̀ gbalẹ̀ àgbàlagbà ń láyé. kí ni tí wọ́n gbọ́ ẹ̀ gan-an. ẹ̀yin lọ́lọ́mọ ni kí n ti ń gan for the sake of ọmọ tó wà lọ́wọ́ yìí ara ọ̀yà ẹjọ́ ẹ̀kọ́ pèsè pẹ̀lú wàsà àwọn abáyé jà rárá. dókítà ni move. ọ̀nàjì go inside. Criminals. o ṣe go inside. ẹjọ́ ṣe rí ọmọ. aláìní sùúrù ní sùúrù náà. ni bàbá sí mi kẹ. ó yẹ shoot ẹ shoot shoot ẹyin ọ̀rọ̀ mi eh. ẹ kò bọ kúrò àjùjọ ẹ bá jẹ́ kí n sọ I yín àjọ ń ṣiṣẹ́ ògùn ni o àjọ ń kó bọ̀ kiri ni yeah i'm telling you i'm licensed to kill oníbọn. wàá sọ̀rọ̀ sẹ́ jù sá ẹ̀kọ́ kó fún àwọn now I don't suffer n i don't want to see you here kò sí wọn to kẹ́yìn àtọ́ mọ́ ara ọmọ òòyà problem tèmi ṣé general hospital ẹ̀yìn ti wà ní. ok so kí ló kàn yín ẹ fọ bọ́lẹ̀ fún mi. ṣé gbọ́ hey hey hey hey when i talk you don you you don respond ọ̀gá àwọn ọ̀gá yín ogun ọdún mọ̀ láti even ig aig dig gbogbo ká má sọ commissioner of police wẹ́wẹ́wẹ́. ẹ má fi sí àwọn abáyé ìjà wa sọ sọ sọ. wa kí náà wá lẹ́yìn ọmọ mi. shut up ojú ẹ̀ dúdú dàbí èṣù. ó dàbí ọ̀gá. kúrò lẹ́yìn kó bọ́ sọ́dọ̀ wọn ọ̀gá mọ́ lọ́kọ mi wọ́n sọ àìsàn náà yẹ jókiri. ẹ jọ sá kó fẹ́ kí wa dé ọ́fíìsì wa kò ṣe ìkọ́ tó ní àwọn apá. tẹ̀lé lọ ṣe kí ni. a kò fẹ́ invite láti bá yín sọ. mi ò fẹ́ invitation. ẹ eh, sorry sir can I have the baby. ẹ ẹ eh, eh, wá gbà orúkọ mi wà ní kẹrin only get out of this place ìtẹ̀ ṣètò bẹ́ẹ̀ leave it leave it. ṣe fẹ́ múná gidi. no sir. fẹ́ múná no sir. àwa bá yín jà ẹ jọ ẹ cooperate pẹ̀lú wọn tó ju ìlọgùn ìjọba ìmìlẹ ẹ mọ mi o ẹ ti gbọ́ òye dùn òye tẹ bá gbọ́ òye ẹni dúró fún dùn bẹ. ọ̀rọ̀ bí. òkùnkùn ṣú oṣù bìrìbìrì. DPO mi ò regret nǹkan tí mo ṣe as a matter of fact mo dìídì ṣe ni I did it intentionally láti gbẹ̀san. ẹ̀san. kí ni Mr. abẹ́rẹ́ yóò bá ṣe. Oh no ọ̀rọ̀ nù ó ní ọ̀kan ṣe pẹ̀lú déédéé dàrẹ́ ní fat ọmọ ọ̀ṣẹ́ mi ò tiẹ̀ rí mọ́dé ìgan ò ṣẹ̀mí o kò ṣẹ̀mí abẹ́ ló ṣẹ̀mí dáadẹ̀ ló ṣẹ̀mí ó ṣẹ̀mí gidigidi kan tó tún ṣẹlẹ̀ dá mi èmi àti bàbá ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá àjọ over thirty years lábí ṣọ̀rẹ́ àjọ ṣe gbogbo nǹkan papọ̀ àjọ ń ṣiṣẹ́ àjọ ń ṣe social life even spiritual life. wa now <clears throat> business kan wá yọjú sí wa àṣẹ owó jáde wa ó fẹ́ lọ gbẹ̀yìn bẹ́bọ jẹ́ parọ́ pé èmi jalè níbi iṣẹ́ ìkan tí mi ò ṣe can you imagine that bó ṣe kó bá mi nìyẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ń dájúrú fún mi ó jìyà ó jìyà gidi gan now èmi á gbàṣẹ ọgbà lórí rẹ àmúwá tèmi ni mo ti wá bẹ́ẹ̀ years later bí mo ṣe fojú gan ní ọ̀nà ẹ̀rí tọ́mọ ẹ̀. ààbò ah, wọn tí bàbá ẹ ṣe fún mi kọ́ bẹ́ẹ̀ sí flooding ni wà ní kí èmi àgbẹ̀sán. yeah this is the right time mo wá gbà bí ìṣòro tó ọmọ yìí ní mo wá fi wọlé sún lára láti gbẹ̀sán gbogbo bàbá ẹ ṣe fún mi bóyá jẹ́ kọ́kọ́ nìyẹn o ṣọ́ra mi yé báyìí. Yeah, ó yẹ ìṣẹ̀lẹ̀ ni. So I, I don't regret it. I don't. As a matter of principle, I don't. Sir, ẹ̀yin náà ẹgbọ́n a tẹ́ of this rẹ̀. Ṣé bí Yorùbá pòwe pé ìka tó bá ṣẹ̀ loba máa ń gé? Ẹ wá torí ẹ̀ṣẹ̀ bàbá wọn. Ẹ wá ẹ wá da ìdílé yìí. Ẹ wá dà wọ́n láàmú. Ṣé mo havoc tẹ́kọ̀ sínú family ṣáá? Shemo, how badly you have damaged this family. well, ó ṣe ní láàánú pé irú àgbàlagbà bíi ti yín báyìí. Irú ìwà báyìí la kà mọ́ Um Mr. Deleke. Ẹ̀yin know lẹ́bi inú ọ̀rọ̀ yìí. Mi mọ̀ nǹkan tó máa ń fà tó jẹ́ pé tí àwọn ọkùnrin bá ti fẹ́ ìyàwó àbí bóyá wọ́n ń lo no. wọ́n máa ń ṣèkẹ́ wọn wọ́n máa ń ṣègẹ́ wọn wọ́n á tọ́jú wọn tó bá wá dá àwọn àárín kan wá kàn dédé ṣìwà wù àbí kán yíwọ́ dáadáa wọn padà àbí bóyá kí n dẹ̀ sọ pé ó ní nǹkan kan tí ìyàwó yín ṣe fún yín tí kò dùn mọ́ yín nínú tẹ́ yíwà padà sí. kò ṣe mí àìmọ̀ tèmi náà ni hmm. I don't know what came over me mo kọ́kọ́ ṣẹlẹ̀ àmọ́ mà inú ẹ̀ wo tó bá tiẹ̀ kó fẹ́ fẹ́ díò pẹ̀lú mi ṣé ibi ọmọ ọlọ́ẹ̀kú gbà sí yọ sí mi ni ọmọ tájọ bí mi ló fẹ́ punish wá àwọn nǹkan tó ṣe ń sìn ṣíṣe bí ọmọ ẹ̀kú inú ẹ̀kú gbà yọ sí mi inú ẹ̀ rò. ṣé o tán yín ṣé o tán ẹ̀yin méjèèjì ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n lò yín ẹ̀yin lẹ jẹ́ kí wọ́n sọ ọmọ yín di ọmọ orogún tí wọ́n fi tú ilé yín ká ìwọ ó sọ ara ẹ di ẹyẹ ẹ̀gà tó fọwọ́ ara ẹ kọ́ ilé tó tún fẹnu ara ẹ tù tàbá wí fọmọ ẹni àgbọ́ ọmọ tẹ̀ ti torí ẹ̀ tẹ́ fẹ́ para yín ọmọ ti kú. ẹ ó ti kú èmi self defence ẹ̀lẹ̀ rí kà mí ó yẹ kí n fi ọwọ́ ìkìlì squeeze life bro nú ọpọlọ yín ni. well níbi tí kéèsì dé ń sìn kò sí lórí tébù wa mọ́ bíbá so ẹ máa fojú balẹ̀ ọjọ́ ni. including ọ̀tọ̀ lóbìnrin òbírí ọ̀tọ̀ lóbìnrin tó yàwó ọ̀tọ̀ láya tó yarin ọ̀tọ̀ láya tó tún wá ṣe ìyá àwọn ọmọ ẹ̀ kalẹ̀ kò síbi tí bá dé láyé ìmọ̀ mi ah mo máa ń fọwọ́ sọ̀yà báyìí ni pé mo ní ìyá kan o ó dáa ju ẹgbẹgbẹ̀rún ìyá lọ. ṣé kò yẹ kí òye ayé ti yẹ pé gbogbo aláǹgbá ló dànù délẹ̀ àmọ́ etí náà rùn náà. ọ̀rọ̀ àwọn aṣáàrìṣẹ́ inú ló fẹ́ máa frustrate ó ti sú mi. ṣé ìwọ ò mọ̀ wípé ìwọ̀sí tó wà nínú pé ká máa báyàn ṣiṣẹ́ ó pọ̀ tí ò ló ń kà á ń bọ̀sibọ́sí wípé wàá wá ṣe káàkiri. now Sarah is on her way to your company make sure wípé o ò fún iṣẹ́ ní ìbẹ̀rẹ̀. adìyẹ òpèpè mi ń báwò díẹ̀ ṣọ̀rẹ́ ó ṣe bẹ́ẹ̀ yẹ tó ṣe bá wọ ọmọ ni má ti ṣe nǹkan kékeré ní báyìí a ti máa tún tó sókè a máa fojú gbà bí ìmọ̀ nǹkan tí mo ṣe fún. ọ̀tọ́ mi láti máa jókòó ti ọlà ọlọ́là àbí láti máa ranjú ti ọlà ọlọ́là kò jẹ́ kí yẹn stick sínú brain ẹ̀. mo ti rò pé bóyá ká ti gbé pamọ́ for the main time so that lè jẹ́ kó ọmọ mi gbọ́ràn sí mi lẹ́nu. a kò mo bọ́lá love mi ju kí n máa pín heart pẹ̀lẹ́ lómi. ó kàn jẹ́ pé kò dá kéèyàn má ní alternative ni nítorí tómi odò bá kọ̀ tí ò sun omi òjò á dẹ̀ rọ̀ wálẹ̀ ara tó nílé tàlejò wọn lè jọ máa ṣàṣepọ̀ nírọ̀wọ́ nírọ̀sẹ̀. alternative. Mm-hmm. ọ̀rẹ́ ibi ìgbà yìí ló wà àwọn bíbí má ti gbà yìí ló ń kọjá ẹ̀kọ́. inú mi kì í mọ ìdí tẹ́ni yẹn fi rò pé èmi ló yẹ kóun ṣàkóbá bẹ́ẹ̀ yẹn fún mo ní láti tọpinpin ẹ̀ mo fẹ́ mọ ẹni tó ń gbénú òkùnkùn tá a fà sínú ìmọ́lẹ̀ what? ṣe bí ìtàn ló ń di ìrírí ìrírí àwọn àgbà báyìí òun ló sì ń ṣàtọ́kùn fún kìlọ̀. wọ́n rí ọ̀bẹ lọ́wọ́ ẹ̀ ṣera pẹ̀lú fingerprint ẹ̀. ṣé ìyá báwo ló ṣe fẹ́ bọ́ nínú wàhálà yìí.